في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وقل يمد لله الذي لم يتخذ ولدا khairan. bí ọlọ́run bá ń kọjú dáadáa sí ọ má fa ìdá kọjú sọ́lọ́run padà gbogbo ẹni ọlọ́run bá kọjú dáadáa sí tó bá ń fi àìdá kọjú sọ́lọ́run padà ọ padà parun tán yẹnyẹn ni. walam yakun lahu sharikun fil mulki. nínú dáadáa tọ́lọ́wọ́n ọba tó kọ sí àwọn àtọ́lá ní àtọkọ wọn alájà abdulhakeem làwọn náà fi wá ní àwọn ògbọ́dọ̀ fọlọ́run ṣe. wọ́n yakun ohun waliyyun minad dhulli. àfi káwọn máa rántí ọlọ́run nígbà tí ń bá ń dò tí ń bá ń gbogbo ẹni tí ó bá ti ọlọ́run nígbà tí ń bá ń dò tí ń bá ń dẹ́ ǹjọ́ tí koro bá dé àwọn òbí tó sá lọ. wa kabbiru takbira. tá a bá máa yìí tóbi ẹ bá ń gbé tóbi pé àwọn mẹ́ta kan kulili amudulilahi. ẹ béèrè pé bó lọ́lọ́run ti dán wọn wò. kulili amudulilahi. ìkan jẹ́ adẹ́tẹ̀ ìkan jẹ́ apárí ìkan jẹ́ afọ́jú ọlọ́run wá rán màláíkà Jìbìrìlù kó lọ ní fọ́tò èèyàn kó lọ bá adẹ́tẹ̀ yẹn kí Jìbìrìlù sì máa sọ fún adẹ́tẹ̀ ní fọ́tò èèyàn lóò fi gbọ́dọ̀ máa fojú di gbogbo ẹni tí ń bá ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ abẹ́ni tí ń bẹ níwájú rẹ ọmọ bóyá ọlọ́run rán sí ọ ni. kúlìlì amúdùnléláyé. ọmọ wa lé àwọn oníbàárà ní ọmọ ilé wọn nílẹ̀kulè ọmọ ilé ẹlòmíì fọ́tò ẹlòmíì tọ́lọ́ bá gbé wá òní mọ́rú irú èèyàn yẹn bó ló ti rí wájú ọlọ́run bóyá ọlọ́run ló rán sí ọ lásìkò yẹn ọmọ kùlìlì amdulilayi. jìbìrìlù wa lọ ní fọ́tò èèyàn. kùlìlì amdulilayi lẹ́rìí. ó wá dọ́dọ̀ adẹ́tẹ̀ sí gbogbo alamọ̀tí ń yé adẹ́tẹ̀ ẹni tára rẹ̀ ò dán tí ó smooth ó wá dọ́dọ̀ adẹ́tẹ̀ ó ní wọn adẹ́tẹ̀ kí ni tó fẹ́ adẹ́tẹ̀ ní tí mo fẹ́ ni pé ẹ bá ń sọ fọ́lọ́hun adẹ́tẹ̀ ó sì mọ̀ pé jìbìrìlù ni ó ní ẹ bá ń sọ fọ́lọ́hun bára àwọn yìí bó ti rí tí ọ̀dà yìí kò dùn mọ́ mi. kúlẹ̀ alhamdulillahi. ẹ bá ń sọ fọlọ́hún kọ́lọ́hún tí ẹ bá ń dán ara mi bó bá wá dán ara náà tán kí n tún wá rí owó tí màá fi ló láyé torí pé bí mo gbóhùn ti wà yìí òun ò lè lọ àwùjọ àwọn èèyàn wọn máa ń fi òun ṣe yẹ̀yẹ́ ni. kúlẹ̀ alhamdulillahi alladhi lam yattakhidh walada. màláìka tó lọ ní fọ́tò èèyàn ló bá pe ó kọ ọlọ́run ní ó kọ ọlọ́run tó pè níjọ́ náà á pè ní àyìn nínú. wọ́n lẹ́hùn yẹn kún un. ó bá ní Allahu ilé ọlọ́run tó ọmọ yí nǹkan tí ó da padà sí tó da man baddala sayyi'ati bil hasanati baddil ọlọ́run yí padà lẹ́ẹ̀kan náà kò jújọ́ méjì sí mẹ́ta lọ ara rẹ̀ tí ó dẹ́ ló bá di kó jọ lọ. wọ́n lẹ́hùn yẹn kún un lọ́wọ́ ara rẹ̀ jọ̀lọ̀ débi wípé gbogbo nǹkan wọn ń dán ìwọ̀n ń tàn bí gíláàsì. wọ́n lẹ́hìn yẹn kò ń lágò. kò ju ọ̀sẹ̀ kan sígbà tára rẹ̀ dán lọ ẹ dákun ẹ gbọ́ wá sí ẹjọ́ torí ọlọ́run. wọ́n lẹ́hìn yẹn kò ń lágò. kò ju ọ̀sẹ̀ kan sígbà tára rẹ̀ dán yẹn lọ lẹ́ẹ̀kan náà ọlọ́run bá tún ní ó ṣe kùngé yẹn kan ìyíwọ̀n bá tún fi bísínẹ́sì ńláńlá kan عن ذلي وكبره تكبيرا màláíkà jìbìrìlù ó tún kú lọ́dọ̀ adẹ́tẹ̀ ó lọ ọ̀dọ̀ afọ́jú ó béèrè lọ́wọ́ afọ́jú ó ní kí ló fẹ́ afọ́jú ní tóun fẹ́ ní pé òun fẹ́ kójú òun ó rí náà ọlọ́run ò rí bíi kankan lọ aláwọ̀ dé ìwọ tó lójú tó rí náà tó lè lọ gbogbo ibi tó da ọ lọ ibi tó da ibi tó ti ń ba tèèyàn jẹ́ náà ló ń lọ ojú wọn padà fọ́ náà. kúlílẹ̀ àmúdùnléláyé. ọmọ wa wò kankan kankan kankan wọn ṣe bẹ́ẹ̀ ni eré ni ó. kúlílẹ̀ àmúdùnléláyé. ọmọ wo bí a sírín. kúlílẹ̀ àmúdùnléláyé. ẹ bá yẹn lómi tí wọ́n yín fẹ̀tọ̀fẹ̀tọ̀fẹ̀tọ̀ báyìí ẹ ṣe bẹ́ẹ̀ ni eré ni bí ó ti ṣe jàǹbá fún yín ni wọ́n. kúlílẹ̀ ọba tó lójú wọn padà fọ́ ojú rẹ̀. ẹ gbọ́dọ̀ tóbi ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. ó ní tó ń fẹ́ òun fẹ́ gbọ́dọ̀ ńlá ojú náà iná máa múruhu ìdá ara àdàṣe àyẹ̀kú lálẹ́ òun kó ń lẹ́ẹ̀kan náà ojú tí ò rí náà tẹ́lẹ̀ ojú bá là. láàrin ọ̀sẹ̀ méjì òun náà ní olówó. ó tún lọ ọdún ẹlẹ́ẹ̀kẹta àparí jìbìrìlù ní kíni ìwọ náà fẹ́ ó ní tóun fẹ́ ni wípé eré ìwọ̀n bó ti bùjẹ láàrin yìí ọ̀dà àwọn ọ̀rẹ́ ìwọ̀n wọ́n fi ìwọ̀n ṣe ẹ̀yẹ púpọ̀ wọ́n fi òṣì sára òun púpọ̀ ó ní ṣe fẹ́ ni pé kọ́lọ́ ń dá irun padà síbi agbárí náà. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن lẹ́ẹ̀kan náà ló bá pe ọlọ́run irun tí ò sí lágbárí rẹ̀ tẹ́lẹ̀ irun bá débẹ̀. ẹ gbọ́dọ̀ tóbi ìgbà ọ̀run débẹ̀ gbogbo wọn á ti dolówó wọn dolọ́lá wọn doníyì wọn donípò nínú ìlú lọ́tọ̀ọ̀tọ̀ bí ọdún márùn-ún sígbà náà ọlọ́run wá fẹ́ ṣèdánwò ọlọ́run wá ní rẹ̀ màláíkà jìbìrìlù tó lọ bí ọdún márùn-ún sísì wá lọ sọ́dọ̀ adẹ́tẹ̀ ní fọ́tò adẹ́tẹ̀ lọ́tọ̀rọ̀ owó lọ́dọ̀ adẹ́tẹ̀ ń gba jìbìrìlù dọ́dọ̀ adẹ́tẹ̀ pẹ̀lú adẹ́tẹ̀ ẹ gbọ́ bàbá adẹ́tẹ̀ tàná sì ti dolówó ó wá rí adẹ́tẹ̀ títí tòní ó ti gbàgbé ó gbàgbé àná wọ́n bá ń gbàgbé àná lérí àwọn tó ṣoore fún ọ oore tán ṣe fún ẹ̀yẹn ò ní ẹ lọ́wọ́ olùṣọ́ ara rẹ̀ wọ́n ṣoore fún aláìmoore ọwọ́ ara rẹ̀ kàkà kó fire sanre òun wá ń firi ibi sanre ọlọ́run ó padà ré ibi lù ọ́ lórí. ẹ sàmì ni mi bá rẹ ní tí ẹgbẹ́ fídíò sójú ẹni tí ọba sàmì ká mọ̀ pé láìmoore ni ọ́ ojú yìí ò sì gbọ́dọ̀ lé púpọ̀ jù ní àyè abárójú rẹ tó bá lè dúró pọ̀ jù afurasí ọ. mákàlá má lejú má dájú má wùwà ká bọ́ ọ bá ń dájú tó ń ká. ẹ̀yà àfa ọ̀ ń bọ̀ débẹ̀ tán ó ní àkí ah, ló dé ó ní tàlélẹ́ yìí tó dé yìí ẹ̀dá pé ẹlẹ́ jáde kún mi tàlélẹ́ yìí tàlélẹ́ yìí adẹ́tẹ̀ eléyìí ń rí wa la púpọ̀ ẹ̀ ah, ó ní ẹ̀dá kan ẹ̀bùn mi ní tí ń jẹ torí ọlọ́run kò mọ̀ pé jìbìrì ìlú ni ẹ̀dá kan ẹ̀yìn tí ń jẹ ní ń wá ẹ̀ sàánú mi ẹ̀ fún mi ẹ̀dá kan ẹ̀ rántí sẹ́yìn náà ò báyìí rí lánàá ó lé mi èmi kè mi kè mi gbúròó eléyìí ẹlẹ́dàá náà wọ́n bá lé e bí wọ́n ti lé e ọ̀dájú nù ni ọ̀kálá ẹ̀ ọ̀dájú délẹ̀ sọmọ akéwà náà máa dájú máa dájú ọlọ́run wọn padà dá ara tiẹ̀ náà ọlọ́dọ̀ ẹ kí ni apárí apárí náà dìnáyé rẹ̀ òun náà ní máa lọ òun ò rí ọ irun tiẹ̀ ṣe wá bùjẹ́ lágbárí báyìí ó ní ẹ̀ rántí pé sẹ́yìn náà ò rí báyìí rí olówó ò rí bẹ́ẹ̀ rí o òun ò sì wọn ò rí báyìí rí man yahdillah fahuwa al-muhtadi wa man yudlil fala hadiya lah gbogbo ẹni ọlọ́run ọba nífẹ̀ẹ́ tí ẹni tọ́lọ́run bá fọ̀nà mà lọ́lọ́run ó fọ̀nà mà ẹni ọlọ́run bá ẹni tọ́lọ́run ò ní fọ̀nà mà kò ní ẹ̀dá kan tó lè fọ̀nà mà ó sì. ó wá lọ ọ̀dọ̀ afọ́jú ńgbà tó dọ́dọ̀ afọ́jú báfọ́jú ti rí pé alubára ní bọ̀ ó ní ẹ̀lá náà fún ìrọ̀kẹ́jú mọ̀ bọ̀ mọ̀ rántí àná ojú tòun náà ti fọ́rí ó ní mọ̀ rántí kójú òun ti fọ́rí ẹ̀ dákun ẹ̀ bá ń kó owó fún òun ẹ̀ kó gbogbo nǹkan fún ẹ má ti ẹ má ti ìjọ béèrè nǹkan kan ẹ máa bá ń fún ní nǹkan ẹ̀dá lọ́lá. ẹ̀dá níyẹjẹ́nu rẹ̀ ó dùn. sájà ti ń jà rọ̀ láàrin ìgbà tó ṣe rẹ́rìn. fọ iná ká. pé a ah, a ah, ìwọ mọ̀ọ́rẹ́. fọ a a ò jẹ́ àbára jẹ. fọ iná ká. láàrin ìgbà tó wí bẹ́ẹ̀ ọlọ́run láwọn méjèèjì tí wọ́n sẹ́mi ọlọ́run kún sí bí wọ́n ti wà lánàá Ẹ gbọ́dọ̀ tóbi ṣe wá léyìí tó jẹ́ afọ́jú tó ń mọ iye ọlọ́run nù yóò ti ní owó tálkì àmọ́ ọlọ́run ó fi nínú ọmọ rẹ̀ ó máa ní ọmọ ọmọ ọmọ ní ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ní máa mọ yìí máa mọ yìí máa dá ntọ́lọ́hún ọba bá fún ọ máa dá a mà torí pé dídá tọ́lọ́hún kan sáwọn ẹ̀yà yìí ìyá wa Tọ́lání àti alájíwá Abdulhakeem wọ́n wá rí i pé kò sí táwọn gbọ́dọ̀ fọ́lọ́hún tó ju àdúrà tó ju ọpẹ́ lọ. kúlìlẹ̀ àmúdùlélà yìí. sẹ́ẹ̀rí pé wọ́n mọ ìyọrí tọ́lọ̀ ń ṣe fún wọn. ó wá tọ́pẹ́ àbí ọ̀tọ́pẹ́. wàlámù yẹ kó làwọn. ẹ dá mi lóhùn.